أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة الحمد لله الذي يعرف ما يشاء ما يشاء من نعمه وفضله والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مؤدلة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدركم ولغضامة ọlọ́wọ́wọ́ tí ọmọ ń sọ rẹ̀ ọba ìní ma ń bóyá ní ìka ọba ìní ma ń dáyà lọ́lá ọba ìní ma ń gbéyà sípò ọba ìní ní ma ń bóyá ní ọ̀kan nínú àwọn ìdẹ̀lá rẹ̀ tẹ́nì kan òṣèlè pàálọ́wọ́ yẹn gbogbo ìtọ́nà fẹ́ ní kọ̀ọ̀kan wa tọ́lọ ní ọgbọ́lẹ̀ abẹ́lọ́un àṣẹ́tàánì àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n máa lọ kí ká orí tí wọ́n máa fẹ́ bá ilé ọlọ́mọdọ̀ wáyé ìtọ́lẹ̀ ní kọ̀ọ̀kan wa ọba tí a dúpẹ́ fún ní náà ọlọ́mọdọ̀ tí máa ń yọ ẹni tọ́lọ́ wù yọ sàlẹ́sà yọ wà mú ìyàtọ̀ láàrin àwọn èèyàn yọ wà mú ní tí yóò mú nínú kẹrẹ̀ ọ̀wá fẹ́ni ìjọdọ́rọ̀ ọmọ alágbàgbé ètò ọkọ̀kàlùkú ọ̀sọ̀ọ̀sọ̀ ni lọ́wọ́ bá fi lọ wọlé tọ́lọ́ kó fẹ́ nípa ọ̀kan wa sọ́lọ́ ní ọgbà jẹ́ ìfẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run anẹ́lúwà Muhammad ọlọ́run alálẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ mo kí ní àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin ọlọ́ọ̀bá aláàtú ní àmúpàdé ní oṣù yìí láti tẹ̀síwájú nípa àgbóyé ẹ̀sìn wa àgbóyé ẹ̀sìn wa ló mú láyá wa àgbóyé ẹ̀sìn torí bẹ́rẹ̀ àgbóyé ẹ̀sìn náà wọ́n tó lẹ́sìn èyí ṣe gbogbo ẹni tí ń ṣẹ̀sìn òun náà ni wọ́n gbẹ̀sìn rẹ̀ anábìsà sálàm fi ìṣẹ́sí pẹ́ọ̀kan fún lẹ́sìn àgbọ́yé ẹ̀sìn ní ó fún àgbọ́yé ẹ̀sìn náà làwọn wákàtí tààfi ń wálé kéwú abẹ́lọ́ nínú àánú rẹ̀ àgbọ́yé ẹ̀sìn náà wọ́lọ́mọ́sà fi tẹnì kọ̀ọ̀kan wá lọ́rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí yẹn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní sí pẹ̀lú Koran anábì sọ̀rọ̀sọ́lá ní gbogbo àdádálẹ̀ anùlà anábì pé anábì pé lẹ́sìn anábì ní kullu bid'atin dalalah anábì ní kullu bid'atin dínù anábì ní gbogbo àdádálẹ̀ anù ni kọ̀ọ́sẹ́ nìkan tí ó ma ṣẹ̀sìn àdálẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn tàbá tí ó lẹ́rìí inú Qur'an àfikọ́ jẹ́ pé ó ní ọba ti gbaṣẹ́ lọ́wọ́ yàn àlìjánà kéèyàn ọwọ́ iná ni kọ́lọmọ́síwá lọ́mọ náà ọlágbára ọlọ́run ìtí wọ́n ní ká gbéyàwó nírọ̀lẹ́ òun náà ni maradun min al-amradil qulub ọ̀kan gbòógì nínú àwọn àrùn ẹ̀mí òun náà ni alhassadu wa asbabuhu wa atharuhu wa awaqibu ìlara àtàwọn nǹkan tí ma ń fa àtẹ́yìn ma fi lára àtàwọn àjẹbọ̀ àjẹbọ̀ ẹgbẹ́tẹ̀ bá ti wà kan yóò lájẹbọ̀ consequences ìlara fẹ́ni tí ń lára wọ́n ìlàjù hù gbogbo ẹni tí ó wá ń lára àwọn nǹkan oní ọmọ ṣe tí bá ti ń ṣe kò ní lára mọ́ ẹni wọ́n lára yìí náà àwọn nǹkan olówó náà máa ṣe tí èrò ẹni tí ń lára òfin ní sẹ́mọ́lá alhassadu mọ́rọ́dún minal amọ́rọ́dún kọlbíyà ìlara ọjẹ́ ọ̀kan nínú àwọn àrùn ẹ̀mí tó jẹ́ pé alìmọ̀dámìra ìmá ń ba nǹkan jẹ́ lára yẹn ìmá ń ba ìṣẹ̀mí jẹ́ ìmá ń mú ìdùnnúkù ní kò oore tó sì rí tí fi ń dààmú yẹ ọlọ́run nígbà ọlọ́run tọ̀ bí ó ti máa sàlékún ẹ̀ tọ̀wọ́n máa lékún nínú kẹ́ onídàárá máa lékún nínú yà yóò sì wà ń lé ayé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìlara kí ni wọ́n pè bẹ́ẹ̀ ó wọ̀ tàmán ní zawali ni'mati anil mahsud ó náà ní kárí ẹnìkan tí ọlọ́run ọba aláàgbọ́lá fún ọlọ́run fún ní ọlá ọlọ́ndà lọ́lá ọlọ́mbùn ní nǹkan látọ̀dọ̀ ara rẹ̀ kí èèyàn ọmọ wá ro kọ́bàjẹ́ kéèyàn ọmọ ṣiṣẹ́ lérí bí ó ṣe bàjẹ́ zawalu ni'ma bí ìkẹyìn ó ṣe kú lárẹ̀ lápèjúwe bọ́yá ọlọ́nfẹ́ ìgbà náà ní ó tó sinmi àwọn tọ́mà yẹ́ bá sì ń bẹ inú rẹ̀ wọ́n ma bàjẹ́ ó lè jẹ́ ẹ̀sìn gbà mí ẹ̀rẹ̀ lómi jọmọ gbà rẹ̀ yọmọ dìde lọ́rùn àwọn yóò sì mọ lára rẹ̀ wọ́n ní ẹ̀rí ẹ̀rí ó ti tún jí ṣé kọ́ mọ́ ṣàdúrà ẹlòmí yọ ma ka Qur'an yóò mójútó ẹ̀sìn ọlọ́run wọ́n sì mọ lára rẹ̀ kọ́dà àbáwọn tí wọ́n gbẹ́sìn yé ọlọ́wọ́n fẹ́ lómi nímọ̀ àwọn èèyàn mọ́ lára látara àmọ́ yẹn ọlọ́wọ́n abẹ́ lómi ní àgbọ́yé ẹ̀sìn bí má ti ń lo àgbọ́yé yẹn àwọn èèyàn mọ́ lára rẹ̀ ọlọ́wọ́n abẹ́ lómi lówó ìgbà tí má ti ń ná àwọn èèyàn mọ́ lára ọlọ́wọ́n abẹ́ lẹ́wà

gbogbo ìdẹ̀ra ọlọ́run gbogbo àánú ọlọ́run tọ́lọ̀bá ta léèyàn lọ́wọ́ èèyàn máa dúpẹ́ kíyàn sì máa bí ọlọ́run ọba kọ́lọ́mọjọ bàjẹ́ kíyàn máa wá sáàdì ọlọ́run kí àṣetáàní àtàwọn ọmọ rẹ̀ kọ́ má bàjẹ́ fún yàn torí ọlọ́run ọba aláwọ̀ padà sàlàyé fún wa nù kọ́rán pé àwọn tá a wí bẹ́ẹ̀ bá sáàdì mí wọ́n bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ bá sáàdì mí wọ́n bà nǹkan jẹ́ ẹnì kan ò sì lágbára lérí nǹkan kan ọlọ́ba nìkan lọ́ba alágbára àmọ́lọ́wọ́ bá aláìjẹ́ yíwa pé àwọn ẹ̀dá kan wà wọ́n máa ro èrò kọ́bàjẹ́ èrò kọ́dàrú tẹ́ẹ̀bá sáàdì ọlọ́run àwọn àlìjànú tí wọ́n bá fẹ́ ránṣẹ́ wọ́n sì bá nǹkan jẹ́ yọ́ máa ṣe dédé kádàrọ ọlọ́run nígbàtí wọn náà ọ̀ka àdúrà tó yẹ kó ṣe kíni tó yẹ kó ọ̀ka àwọn èèyàn mọ́ lára ipé lágbájá ọlọ́run nìkan gbajúmọ̀ bóyá lérí iṣẹ́ ọlọ́run àbí lérí e, ètò ayé àbí lérí kápèyàn kéyàn sì dásọ̀rọ̀ ipé lágbájá ẹgbẹ́ bọ́bá ti dásọ̀rọ̀ yìí látà ọlọ́mọ látà ẹ̀ bọ́bá ti dásọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà yanjú wọ́n ma ní kí lórí tẹ́ẹ̀pà wà tẹ́lẹ́ pé òun lẹ́ ń pè jojúmọ́ nígbàtí wò ní tí wọ́n fẹ́ gbogbo apáta kọ̀wá sẹ́ni tọ́lọ́wọ̀n òbù fún ètò fún kálukọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilẹ́yìn náà ó fún wa jura wa lọ so ní bí wọ́n sí lọ jẹ́ ẹnìkan lọ yẹn má ṣe gbéraga ẹnìkan bẹ lókè tiẹ̀ náà bí wọ́n sí sọ pé ọjẹ́ ìkankan yẹn wẹ̀yìn wò ọ̀rẹ́ gbẹ̀rún tó jẹ́ ibi ọlọ́run bá ti pín ibi tọ́lọ́run rí pọ́ dáa ìlú tọ́lọ́run bá ti ní kọ́ máa wà ìlú náà ọlọ́run bá wà láà lọ́kádàrá iṣẹ́ tó bá ń ṣe iṣẹ́ tó lọ́wọ́ bá aláàkádà lámọ́ náà má lára iṣẹ́ ẹlòmí ẹlòmí ọlọ́run fún lówó kó lè bá wọ náà ni ó wọ́n mọ̀ wá tó kọ́ lọ́run sọ̀wọ́n náà dàbẹ́ ọmọ fi gbésí ayé tí ẹ ọmọ fi wọn títí ẹ ibẹ́tọ́ tó ṣe ẹlòmíín sì ń lára tó jẹ́ pé ní tọ́lọ́wọ́n bá aláà tó ti bùkalẹ̀ fún ó ju tẹni tí ń lára yẹn lọ àmọ́gbà tí ó mà látara bẹ́ẹ̀ ọlọ́run ní padà fún mọ́ ọlọ́run ní padà fún mọ́ gbogbo ń ta bá ti rí gbogbo ń ta bá lára àwọn ìyàwó àwọn ọkọ wa lára àwọn ọ̀rẹ́ wa lára àwọn níbọ̀ wa lára àwọn táàjọ ń ṣe tọ́bá ti jẹ́ orí ọlọ́run káwà náà ma sọ̀rọ̀ ọrú ẹ̀ kámà lára nítorí ẹni tí ń bá lára bóò ní ó ṣe mara rẹ̀ ẹni tí ń lára òun náà nígbà tí ọba ń rò lẹ́mí pé kọ́ bàjẹ́ àbí tó ní problem tó nẹ̀rẹ̀ wá ń dùn pé ó ti fẹ́ bàjẹ́ fún ìlara ni ẹ̀ lẹ́yìn náà kọ́ ma sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láti bo okò ẹ̀jẹ́ ìlara ni ẹ̀ lẹ́yìn náà kọ́ ọkọ́ ma sàsí ẹlòmíì wọ́n lọ ọ̀dọ̀ adáfá ọ̀dà fún jálàbí àwọn jálàbí yóòn nípa ẹ̀dàkùn ẹ̀bá wa nà nǹkan sí só nìkan náà ni ẹ̀yọ́ miami ìtọ́lọ̀ má gbé fábúrò kẹgbọ́n gba kádàrá tọ́lọ̀ kábúrò gba kádàrá rẹ nílò kádàrá rẹ ọkọ rẹ nílò kádàrá ìyàwó rẹ kádàrá rẹ nílò ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ ẹni tí أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا اللهم بني سيري سميين بẹ́sẹ̀ ń seun ọlọ́run bá ní bá ṣe fi sínú kádàrà yínú àwálápín kíkàlùkù wà contented pẹ̀lú tọ́lọ̀ bá ṣe kí ni tọ́lọ̀ bá kú fún bó ṣe mọ̀ àwọn kan lókè láwọn kò sẹ́ tọ́lọ̀ fún kò sẹ́ni tí ó ní gbogbo nǹkan tán ọlọ́wọ́bá Allah subhanahu wa ta'ala ó jí ó yé wáyé pé ẹ má lára oore torí oore yẹn ọlọ́run ló ń gbé síbi tó ń gbé sí sẹ́fàtí lára wàhálà ńlá ni ọlọ́run jí ó yé wáyé ni alwahabu ọba tí bùn yà ọlọ́run ẹ̀dà má dákẹ́ kòlìláhùnmá máàlìkẹ̀lmọ́lìk ma sọ pé ya Allah ìwọ ọlọ́run ọba o Allahumma ya'ni ya Allah máàlìkẹ̀lmọ́lìk ay ya máàlìkẹ̀lmọ́lìk mo pè wọ ọba tó jẹ́ pé òun ló ní kápá gbogbo ọlá tó ti ní múlìkà márùn-ún tàṣà ẹni tó wá wù ọ́ lọ́ọ́ máa ń tẹ́nì kankan sì ní fún ọmọ láíláí ọlọ́ni ká níbẹ̀ ọmọ fi kíun ọmọ fi kíun bọ́n náà bá fẹ́ sàájú àlóru ọba fẹ́ gbàǹkan lọ́dọ̀ ọlọ́run ìwọ́n náà máa wí oníkúlè láhùn mamá alikali mólìkì tó ọlọ́run fún ọ ní ha ha ha ẹni ò ti débẹ̀ ọlọ́run fún ọ ní kan báyìí ọlọ́run fún ọmọ akakúlì láhùn mọ̀má alìkàlmùlì tí pé wọ́n ọlọ́run ọba wọ́n lọ fún ìyàwó lọ gbà mọ́tún gbà lọ́wọ́ mi lẹ́yìn ìgbà tó ti fún mi o lẹ́yìn náà yìí tó bá ń fẹ́ ọ́sọ fún pé kó fún ọ tí ọwọ́ ẹ̀ lọ́wà gbogbo táwọn ilé ayé pátá tí gbogbo wa ọlọ́run fún mi ní nǹkan fún mi ní nǹkan fún mi ní nǹkan gbogbo wa sọ lẹ́ẹ̀kan ẹ̀kan náà lásán ànábì lọ́sọ o ànábì lọ́lọ́ lọ sọ fún nínú àdíṣe kùdùsí gbogbo yín ẹ wá dúró lórí àpáta ńlá kan ẹ wá sọ pé ọlọ́run fún wa nìkan báyìí gbogbo ń tẹ́fẹ́ pátá lẹ wá sọ ọlọ́run ó fún ẹnìkọ̀ọ̀kan yín ànábì lọ́lọ́run ni bíbàtà bá kí abẹ́rẹ́ bọnú ocean drop ẹyọ kan èkíkẹ́ kan tó kán lẹ́nu abẹ́rẹ́ yẹn òun náà ní ti gbogbo yẹn sí òun nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run fájọmọ́ ẹ̀yìn kúlọ́ adé tó béèrè tìyẹ́ tó wà lára ìwọ ọlọ́run ní òun nìkan tó kọ́ tó báyìí nímọ̀ ìmọ́pọ̀ kìí tó gbogbo ọlọ́kan pa wọ́n náà bímọ wọ́n náà ọlọ́run dá lọ́lá ọlọ́run bá gbé sípò wọ́n náà lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá aláwọ̀ fún ní àrísìkí wọ́n bèèrè tí ẹ gbogbo táwọn wápátá nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bá wa ìtọ́lọ̀ọ̀bá aláti fún akọ́lọmọjẹ ọba jẹ́ ẹ̀yọ́mayámi nínú ẹ̀sìn wa sọ́tọ̀ alimuran aya 26 lọ́lọ́n ti láàmọ́lẹ̀ pé wọ́n na máa yin ọlọ́n máa kí kúlìláhùn máa lè kàlìmúlìkì tó tìlìmúlìkà máa ń وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير kò sí tí pọ́lá wọn bá òkà láti ṣe ẹ̀yọ́ miami ní ẹ̀sìn wa kọ̀dá amọ̀rọ̀ aláhùn nàbí ìyàwó sallallahu alaihi wasallam bí hádà sànà ọlọ́wọ́ bá aláàlọ́ ní ká nàbí ọmọ fi àwọn ẹ̀yìn yíkọ́ ma fi yìn ọlọ́wọ́ bá aláṣùbáhánà wàtàálà ọwọ́ sọfà nàbí wa Muhammad ìpè wa Muhammad nǹkan bẹ́ o nǹkan bẹ́ o má o àwọn aburú ń bẹ ayé o má o ọlọ́run wá ka aburú ẹ̀gàn ìlara ọlọ́run ka sínú alifalak ọlọ́run bá ní kúl ilẹ̀ annabi má ọmọ ìyá àwọn náà má o má o bẹ́lá bá díkà náàbì kọ́ máa dákẹ́ kọ́ máa sáàdùn níbi aburú kan ìwọlẹ́ ẹ̀kọ́ sáájú nítorí pé ànábì lọ̀rẹ́ ọlọ́run tó ga jù bí jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n bá náàbì bẹ́lá bí wọ́n náàbì pé run away run away wọ́n náà gbọ́dọ̀ sá ọlọ́run ànábì sá síbi níbo ni wọ́n fẹ́ sá sí àbí kò dè yá sá síbẹ̀ ọlọ́run kò lè rà náàbì máa sọ pé a'udhu ìmọ̀ bẹ̀rọ bẹ̀rẹ̀ falak pẹ̀lú ọlọ́run ọba ọba tó dá àṣùbà ṣé pẹ̀lú pàró nìyẹn jẹ̀mọ́ ṣé pẹ̀lú oúnjẹ nìyẹn ṣé pẹ̀lú àrìmọ́lẹ̀ nìyẹn Ah, àṣírí àwọn àfá abídí àti túnlẹ̀ yorùbá káì wọ́n ti wá rí pé ibi tí nǹkan lọ yìí ibi tí nǹkan lọ yìí táà bá dèdè lọ àwọn pípù yìí mọ́ boko haram eh, wàhálà ó dé o wàhálà sì ti dé ọ̀rẹ́dì tẹ́lẹ̀ lamẹ́ríkà wọn ò rí hàn tó gbé lọ mọ́ wọn ọ̀rọ̀ sẹ gbé lamẹ́ríkà mọ́ ọ̀sẹ́ni nǹkan tí ń pè wọ́n wà sí pé kádàkùn kan wá wọn ṣe kan wá ń lọ́ọ̀tì àsàlátù àbí sáwí ọ̀dá ti díjọba ìtí wọ́n sọ yẹn òun kéré sí tó wà nínú ọkàn wọn o wà mọ́ fi sùn lórí ní àkìbárò ní tó wà nínú ọkàn yẹn ó burú ju tí wọ́n ọlá yípo ọ̀kan sí ẹ̀sọ́ ní iṣẹ́ fẹ́ pa wá ní ẹ̀dámọ́sòkú ẹ̀dámọ́sòkú olúbì ẹ́ ẹ̀kí lè ká máa wá jẹ wọ́n ni ó lè kọ́ fọ́níṣọ̀ ní àbí ó sì lè kọ́ ẹ̀yẹn wedding ànẹ́bì dáúdà kí lòun ṣe ńlọrin ńjórin ìṣèwọ ànẹ́bì ọlọ́niwọ́ tí lè ṣiṣẹ́ mọ́ gbogbo ẹ̀ kọ́lọ̀ mọ́sàbáwà paná adébọ̀rẹ́ kọ́bà wa paná bídíà ẹjá yíyàdó àpadà ọlọ́mà rẹ̀ bídíà sí táà nílẹ̀ tọ́lá wọn wá mọ̀ pé bídíà bá tá pátápátá kò ní sí fìdáhùn mọ́ wọ́n wá ní kọ́lọ̀ rẹ̀ lẹ̀ àmẹ́bọ wọ́n ní kọ́lọ̀ sí kíni wọ́n pa àwọn rẹ̀ pátápátá torí <laughs> bó làwọn mọ̀ wí kọ́lọ̀ bá paná abẹ́bọ̀rẹ́ tọ́lọ́ba paná bídíà rẹ̀ kọ́ wá bá gbé súnà ànábì ga ní àdúrà tọ́kọ̀ rẹ̀ tìǹú wọ́n ní nǹkan ọ̀dà oníkan rẹ̀ lẹ̀ rẹ̀ lẹ̀ báwo tolóògùn wọn ní kí wọ́n lọ́wọ́ rẹ̀ ṣírùkù lẹ̀ torí kálukú náà mọ̀ pé bàbá rẹ̀ gbé awo òru la máa lọ lẹ́yìn ọba sì wá gbé ẹbọ lẹ́yìn ìta mẹ́ta lẹ́yìn ṣáyìn kò sí sọ fáwọn yìí pé ibi alọ́ni bórí mú yọ̀nbá ti gbókùn pátápátá èyí gbẹ́bọ lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n sì ń pẹ̀lá wọn bẹ́ẹ̀ òjíṣẹ́ èṣù lọ́pọ̀ àwọn bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àlọ́ta àwọn ń gbèrò kọ́dá fún ọ̀láfíẹ́ sàlàyé kọ́lọ̀wọ̀n mọ́sà bá wa yí wọn padà sí dáadáa kọ́lọ́mọ́jà wa náà ọlọ́mọ́jà kú lójú ọ̀nà ọlọ́run ọba wa kọ́sàlùkùn ìmáni tiwa náà ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sùn ọlọ́run ní kúlẹ̀ rẹ̀ ànábì má dákẹ́ àwọ̀hùn yìí máa wá sọ alìtẹ́jì ò ní wọ́n pè bẹ́ẹ̀ alìtẹ́jì wọ́n ìlìtẹ́jà yẹlìtẹ́jì ẹ̀yìn ọ̀sápamọ́ yìí máa sápamọ́ sábẹ́ta ni bẹ̀rọ bí alfalak ọba tó ní àṣùbà min ṣàrì máa kálàkà kí aburú ń tọ́dá aburú gbogbo ń tọ́dá kọ́mọ̀ṣe kí ni kọ́mọ̀ṣe mi sọ̀rọ̀ ọlọ́run pé ọ̀sá burú sí aburú gbàgbé òsí tà ọ̀nẹ́wà náà ọ̀sá burú ti pé kòránì yìí rọ gbogbo sí gẹ́gẹ́ nǹkan bẹ́ o <laughs> àmọ́ ọlọ́run ju nǹkan náà lọ ọlọ́run ní máa sáde mi níbi aburú tí mo dá wà mí sẹ́rì zásìkè ìràwọ́kọba máa sáde mi níbi aburú òru wà mí sẹ́rì náfà sáti fìlà ọkọ̀dì máa sáde mi níbi aburú àwọn obìnrin tí wọ́n máa fẹ́ atẹ́gùn sí oògùn tí wọ́n bá dì wọ́n dì báyìí wọ́n dì wọ́n fi sínú yàrí àbí kan fi sínú igbá àbí kan fi sínú igi wọ́n lọ papọ̀ lọ papọ̀ wọ́n á lọ lè rí mábì kan ó lè jẹ́ bí odò ó lè jẹ́ sàárè òkú ó lè jẹ́ tọ́lẹ̀tì ó lè jẹ́ ojú àrò àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́lẹ̀ yorùbá báwọn kan bá wádọ̀ wọn tí wọ́n bá fẹ́ dá wọn lóhùn wọ́n wá bèèrè pé wá sí àfáwò ni wọ́n máa ń gbọ́ tó bá ní ṣe Um, asàdúwà fún asàdúwà fún wá sí wọn ni wọ́n máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ wá sí akóredé afọ́ládùwà kan tọ́mọ̀ sí wọ́n ni wá sí wọn ni wọ́n ní gbọ́ wá sí kankan níkan lọ́bíṣẹ́ ní ọwà lọ́jà ọlọ́ lè ra àwọn èròjà wa èròjà yẹn iṣẹ́ kí ni jama iṣẹ́ bọ̀rìṣà torí pé ó rí pé kọ́wọ́n má tẹ̀ lójú pé wà ṣe rí rédíò lójúmọ́ tí ní tí wọ́n sà ń dálẹ̀ dálẹ̀ dálẹ̀ yìí eré íńtánẹ́ẹ̀tì yìí hé ó ti wọ gbogbo lé o wọ́n lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá kankan mọ̀ bẹ́ẹ̀ bá pa gbogbo apáta àwọn tá a ti pọ̀ dáwà sí la wọ́n mọ̀ bá ṣe lọ gbogbo àwọn tá a jáfa súnà tẹ́ bá pa wá pátá lásàmà àlà àwọn tí a ti òdodo òdodo ju everybody lọ ọlọ́run ní kí lọ́lọ́run sọ fún wa yín sí oní oníkàdábì ọmọ oníkú níkàdábì ọmọ sàdúà so oníkàdábì ọmọ gbẹ́bọ oníkàdábì ọmọ sígbẹ́rẹ́ so oníkàdábì ọmọ alọ́lẹ̀ ètò ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn àgbà ẹ̀yẹ́nu ayé níta fẹ́ tì wó nìyẹn o ó a sì gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kọ́kà wó lulẹ̀ lókù nọ́mbà níbi mo wá sáfìlà sí nọ́mbà sáfìlà sí ah, fílà rọ́ rẹwọ́ lọ́nà fún rẹ̀ ní jẹ́ nǹkan rẹ̀ ń di ọlọ́dà ọlọ́dà gbogbo ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala oyé oun gan wọ́n ra àwọn ànábì wa kan wá ti bọ̀dìsàwó ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run gbogbo àwọn ẹbẹ̀ lọ́ta gbé dìde a ní kí wọ́n darí àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run kí wọ́n lé àwọn èèyàn ọ̀sẹ̀ kéèkan wọ́n lè tààbọ̀ ní 250,000 ike ẹyọ kan ọ̀sẹ̀ lọ́psì gbogbo tó fi parí ojú one five lọ owó sì rà ní 250,000 naira wọ́n bí ọ̀dà kan mọ́ra nígbà tó ní imán ó fòó sọ̀fọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní máa ṣáàdì mìíràn nẹ́bì níbi àwọn tí wọ́n máa fi atẹ́gùn sí nǹkan tí wọ́n dì wọ́n mi ṣàrì hàṣìdín ibi tá lọ́gán ni ẹ̀ ìta hasada ma sáàdì mí níbà aburú àwọn onílara ní gbogbo àti wọ́n bá lára torí onílara àti sọ́lẹ̀ kan pé alhassadu tamandi zawali naima ẹ onílara kò sí nǹkan kan tó wà lẹ́mí onílara tó ju pé kí ìkẹyẹ àánú yẹn oore yẹn kó ṣe kíni kọbàtì kó kò mẹ́ ọlọ́run sọ fún ànábì pé aṣọ orí sọ fún ànábì jẹ́ orí olóòrùn sí fàtàbí jọ náà àdáwọ̀tú orí ìlàlá òun lórí tó ga jù nínú ogun olóòrùn sí fàtàbí gbogbo àwọn orí yóò kún lọ́lọ́run fún òfin ìyàwó fún lọ́mọ òfin ní ilé fún lẹ́sìn gbogbo yẹn náfílà ní orí tó ga jù òun náà ni àdáwọ̀tú ìlàlá dáwà fẹ́ sọ gbogbo àwọn ọlọ́wọ́ báyìí wọ́n fẹ́ sọ dẹ́yọ kan iná ha tààlà ṣe òun ọjọ́ àwọn onígbà o ní tó gbédé yìí ma ní o bóòlù yín sì wà láìjò nínú ìgbà jọ́ ma sùn yàtọ̀ sọ́lọ́ bóòlù yín sì wà láìjò nínú jọ́ ma ná sọ́lọ́ ọlọ́wọ́n bá sọ fún anẹ́bìsà sọ́lá pé wàyí ya káàdù lẹ́tí kọ́lá ọmọlẹ̀ aláìn haq anábì ní òdodo lójú ọlọ́run bá nígbà tí wọ́n ń gbọ́ tó ń ka zikir kí náà ń gbọ́n zikir jama alukur'an alkarim bá dẹ̀ zikir alukur'an fún wọn yẹn a ìlara ńlá ni wọ́n lára ipe a alukur'an ti wájú wájú pẹ̀lú ń ka ẹgbọ́n tó sọ fún òjíṣẹ́ lọ́sọ̀lọ́lọ́ ipe ó ṣe wá jẹ́ pé ìwọ ìwọ ìwọ ìwọ lọ́lọ́wọ́ bá aláwọ̀ arán tí ọ̀rẹ́ lòmíì ọwá jẹ́ pé ìwọ lọ́wọ́ yọ jáde láàrin wa kó má jíṣẹ́ fún wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ìlara oye aburú ni o aburú ni àrùn sí ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè mójútó ẹ̀mí ara wa àdámọ́ ẹ̀dá sì ni bó ṣe jẹ́ pé owó náà àdámọ́ ẹ̀dá ni obìnrin àdámọ́ ẹ̀dá ni ìlara àdámọ́ ẹ̀dá ni ká máa fi sí ẹ̀yẹ ẹ̀dá ni ìbẹ̀rù ọlọ́run ọba ní ó mú yàn kó ń bẹ̀ tó bá ti mọ̀ pé àrùn ní ìlara ọ̀sá torí tó bá rí ẹnìkan tó ní àrùn tó lè ràn ọ́ ọ̀sàfún àbò nísàfún pé adẹ́tẹ̀lélé ọ̀sàfún torí bò ní fẹ́ kọ́ bàtì ẹjẹ́ ìlara mọ́ bàtì ẹjẹ́ yìí alhassad ó jẹ́ ọ̀kan náà àwọn àrùn ọkàn wọ́n ní kọ́dà ìmọ̀ yí yára bà nǹkan jẹ́ ju bí káńsà sí ma ń ba ara jẹ lọ ni tó bá ti ní bí bá ti ọlọ́run bá yọ́kàn máa ràn ní yọ́ máa ràn ní wọ́n ní sẹ́ rí tiẹ̀ òun ó jòkó sínú ọkàn yọ́ máa wá ba ara jẹ́ ìlara ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa a ń gbọ́ yé nínú àyà yìí pé gbogbo ẹni tọ́lọ̀ bá ti sóre fún ọgbọ̀dọ̀ máa sáde ọlọ́run kọ́ máa ka fálákì púpọ̀ kí oore náà má bàjẹ́ nípasẹ̀ àwọn onílara bó làwọn onílara ó ṣe bàǹkan jẹ́ wọ́n rò náà nì tí wọ́n ti sì wò tí wọ́n ní ẹ̀mí sì bàjẹ́ fún báyìí bí ṣe ń gbé mọ́tò lọ ní kó sì má darí dé bí ṣe ń lọ yẹn kó sì darí rẹ̀ sọ́sibítù bí ṣe ń rẹ́rin lọ yẹn kó sì darí ẹ̀ sí máṣúárì àwọn onílára kọ́bàjẹ́ kọ́bàjẹ́ kọ́bàjẹ́ kọ́bàjẹ́ ní ma bẹ nínú ẹ̀mí wọn tó bá tí wọ́n ń ka sọ́tọ̀lù falákì ẹjọ́ nìkan lókùn tí máa rò ẹjọ́ yẹn ò lè stop wọn ò lè stop àwọn onílára kámọ̀ rojọ́ àmọ́ ò lè stop pẹ̀lú agbára ọlọ́run kí aburú wọn àti tí wọ́n rò ọmọ sí kírin kọ́mọ́ṣẹ́ ọlọ́run sọ fún anábì kí wasbir ala ma yaqulun ọlọ́run nílẹ̀ anábì ṣe sùúrù lérí àwọn ìgbọ́kúgbọ́ tọ́mọ̀ sí kíni tọ́mọ̀ gbọ́ al-ulamahu warathatul anbiya al-ulamahu warathatul anbiya tó bá jẹ́ pé irọ́ lẹ́bá gbé lọ́wọ́ wọn ní ṣe kíni àníbàjá àwọn tó bá gbọ́dọ̀ dání mọ́sí bá àwọn anábì ọlọ́run bá jà bẹ́ẹ̀ náà èyí tẹ́ ró lé fún àwọn tọ́mọ̀ gbọ́ wọ́n ìdámọ̀ rúbi yẹ́dàgá amazon ẹlọ́ni ìrà náàbì ẹjìn sọ fún yín tẹ́ẹ̀bá ti lọ láàrin ìlú yẹ́dàgá amazon yẹ́dàgá amazon ẹwọ́ ṣòkòtò ẹ̀ ẹwọ́ jàlùbáàbù ẹ̀ ẹwọ́ rọgbà àdúpẹ́ anábì tó adìgbè yẹn ayé bada alìsìlámù wá dẹ̀ ẹ̀sìn wọ́n lẹ́sìn àjòjì ẹ̀sìn alùsùnà wal jama'a èyí ò sí ìrújú mẹ́ alùbídí àgbà ọkùn fáwọn ẹ̀ ló jẹ́ pé tọba sí kankan tó kúrẹ́ káàtó gẹ́gẹ́ bí abára èèyàn bọ́yá ọkàn sí kankan tó kúrẹ́ káàtó wọ́n ma ní àà wọ́n tó tún jẹ́ alùsùnà <laughs> wọ́n tó tún jẹ́ kíní wọ́n tó tún jẹ́ alùsùnà wọ́n tó tún lẹ́hà àwọn náà mọ̀ pé ọ̀dà àmọ́wọ̀lẹ̀ súra yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn súra tí ọlọ́wọ́n bá Allah máa fi ń ká èrò burúkú ọ̀tá kúrò lára yàn bẹ́ẹ̀ bá ti ń gbọ́gbọ́ púpọ̀ ẹ̀sà máa kàfà láti dáadáa bẹ́ẹ̀ bá ti ń ka èrò burúkú yẹn ò ní sẹ́mà yín la ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa alimuslimu ni mùsùlùmí yaqbitu alkhaira ọ̀rẹ́ nìkan tọ́lọ̀ fún ní mímọ̀ ẹ̀dàkùn tíra olè máa ń ká ẹ̀dàkùn àwọn wẹ́bsáìtì wo tó jẹ́ ti súnà olè máa ń wọ̀ ẹ̀dàkùn àwọn àfáà olè máa ń pè ta lè béèrè nǹkan lọ́wọ́ ẹ̀tí nǹkan bá dàrú ẹ̀dàkùn ẹ̀dàkùn ilékè olè lọ ẹ̀dàkùn ẹ̀dàkùn àwọn bó lẹ ṣe rìnrìn bá yé kí lọ fẹ́ wí ìwúkìwì lógún bí ọ̀ bá lè lọ ọ̀dọ́ rẹ̀ ó pè é pẹ́lákùn mo fẹ́ rí yín lóru mo fẹ́ káyàn mọ́ bá mọ̀ ìgbìgbà ti gba information wọ́n sì ju ìpé báyìí báyìí báyìí ìwọ́n náà bá mú ọ̀nà náà pàn bàtà ìrí ọdún mélòó ìwọ́n náà ti dàbí wọn léyìí dà ẹ̀dàkùn ọ̀lájì ọlọ́run ọba mọ̀ kẹ́yìn níbo lẹ́tí ra símẹ́ǹtì níbo lẹ́tí ra ni London èló làwọn ṣe kíni ilẹ̀ máa ń tà ń bí <laughs> eléyìí dáa alájà ìdákun ọjà yìí tẹ́ǹtà yìí èmi náà fẹ́ máa tarú ẹ̀ ṣe ẹni ẹni yẹn wọn sáburú ó fẹ́ dàbí ẹni kejì kéyàn ó fẹ́ dàbí ẹni kejì kìí sáburú kìí ṣe lára wọn ń pè yẹn ìdí wọn ń pè lára iná ni pé kọ́ ọ fẹ́ kí tẹni tó da ọ bàjẹ́ àmọ́ ó kí tí ọ bàjẹ́ o tún ṣàdúrà fún wọn náà wá ń jowú kọ́lọ̀ ń sì wọn náà bẹ́ẹ̀ bóyá ọlọ́lẹ̀ bá àbí wọn náà wá tiẹ̀ lọ́bọ̀ míì tí wọ́n náà wá ń pé àmùsábàkà nìyẹn pé èmi náà fẹ́ dàbẹ̀ èmi náà fẹ́ di anáwó èmi náà fẹ́ di ẹni tí ọmọ kakùrá ẹni tí ọmọ ṣe wà sí fáwọn èèyàn pẹ̀lú òdodo èmi náà fẹ́ di ẹni tí ọmọ bọ̀ àwọn èèyàn láṣìírí e, eléyìn ẹ̀dá anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì di oyé wa ó ní la hasada illa fisnatay nínú ẹgbàwá àdíìsì kan anábì e, ní ọ̀dà kéèyàn ọmọ kéèyàn ọmọ jowú kéèyàn ọmọ jowú Eh, owú ni hasadi tó wà nínú hadith yẹn anábì ni rajulun ata'ullahu mala fahuwa yunfikuhu ana al-layli wan-nahar ẹni tọ́lọ̀ ń gbé owó lé lọ́wọ́ tí wọ́n ń bù fáwọn èèyàn lọ́sàn tí ń bù fáwọn èèyàn lóru àti tí wọ́n bá bá lé arákùnrin kan ìní dárúkọ rẹ̀ ó wà wa eh, ẹnìkan náà ti ń hálùkọ̀ lọ́dọ̀ wa ọwá ni pé inú ebú tó tàwà yóò dá ipé ẹ̀kọ́ lẹ́tàwà ní fún ọ̀rẹ́ ọ̀gá mi níbi iṣẹ́ lẹ́kọ̀ọ́ mídà nígbàtí owó ní mọ́sẹ̀ darí ìlú tàbí kéhùngbà nígbàtí owó ní ó sì kọ 1 million naira a ní àkáǹtì masalasi mọ̀ owó yẹn láti open account wọ́n wá ní ẹni tó ṣe léyìí ọyẹ́ká lọ lẹ́kì àwà lọ lẹ́kì àkànbà bá ọ̀yọ́mọ̀ ya kọ̀ sanra tó mi àti ká sanra káàfin nìkan lọ́wọ́ jẹmọ́ lábàmọ́rin tó àwọn adúpẹ́ náà kọ́lọ̀ fi báraka sí ká tó dípa alẹ́ ayafọ́tò rẹ̀ nígbà tí alẹ́ tán àtúnyafọ́tò rẹ̀ kọ́ fi mọ̀ pé iṣẹ́ wọn ò tí ṣe kíní wọn ò tí tẹ́lẹ̀ lọ́wọ́ ní bí òkè àtilẹ̀ ní bọ̀tìṣàlẹ̀ nìkan ni wọ́n mú kó tó ṣàlẹ̀ wa níbẹ̀ ni ó lóyún òkè ńkọ́ mo ní abẹ́lẹ̀ òkè náà wọ́n yìí tí ìta àkọ́kọ́ òfìká kọ́kọ́ lẹ̀ lè ó lè lè náà parẹ́ mo ní ṣé iye ta fi ṣẹlẹ̀ náà ilé parẹ́ ó sì yìí sí ààrẹ báyìí ó sì mú chẹ́kì nínú nínú kóòtù rẹ̀ kóòtù tó máa fi ń kọ́ yẹ̀ ó sì kọ 1 million naira again nígbà tó wó níyì à ń sọ̀rọ̀ 13 years ago ẹ̀bá rí tí ń dánbọ̀ lọ̀lọ̀ ibi ó ti jáde òun ọ̀wá láti mọ́ta ní Nigeria, bí ló ti sékí ni ó ti wá ìlara ọ̀dá jama ẹni bá lára kò ní sinmi tí ìjáde láyé tí mo fẹ́ fàyọ́mbẹ̀ ni pé tí mo fẹ́ fàyọ́mbẹ̀ ni pé ẹni tí àṣọ fúnpa ń bọ̀ tá a sì wá ní kákàyà kí tọ́wá bùyàn wá mi lọ èló wà lọ́wọ́ ẹ̀ ẹlẹ́mọ̀ fẹ́ 10,000 yóò dájọ́ ni ẹ̀yọ́ ma yáà mi ní ẹ̀sìn wa wọ́n bá dínú Ramadan yóò wá gbé trọ́ọ̀kì yóò wá kó rẹ́sà àtòróró síbẹ̀ àti àti provision yóò ní káfà fáwọn ọmọ òrukàn àtàwọn opó àtàwọn tálíkà àtàwọn àfà ẹni tí ń ṣe léyìn sí kí wọn náà bó ṣe gbọ́n kí wọn náà ronú pé Ramadan yìí wọn náà ṣe sí masalasi àdúgbò yìí eléyìí hasad yẹn dáa anábìnrin hasada illa fi sinatẹ́ kéèyàn máa sa hasad ìjọba àdékọ̀ọ́ la hasad kéèyàn ọmọ ṣe kí ni kéèyàn máa jowú fún èmi náà fẹ́ dolówó tí màá náwó sójọ́ náà lọ anábì yẹn ti náwó ọ̀dà ká jowú ẹ̀ anábì wọ́n lọ́jọ́ àtà Allahul Qur'an fọwọ́ yakumu bihi ana al-layli wa ana an-nahar abẹ́ni tá al-Qur'an ìwọ̀n ká ó dúró pẹ̀lú ẹ̀ ìwọ̀n sọ ń sàlàyé ẹ̀ àwọn ìwọ̀n gbọ́yé wọ́n wọ́n yí padà wá sí lágbájá mọ́gbọ́ wá mọ́gbọ́ lágbẹ́já ó bá ń tú àlùkùránì fún yín ẹ̀sì máa níbẹ̀rù ọlọ́run kí wọ́n náà wá òfin ah, èmi náà fẹ́ dàbẹ́ ẹ̀ eh, ànábì kò bòrò kí wọ́n náà dàáfà alálùkùránì kì í ṣe tí ń pẹ̀rẹ̀ ní alálùkùránì ọ̀daràn ni ẹ o ọ̀daràn ni ẹ gbogbo wọn lọ́wọ́ bà láìpẹ́ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀ sáà máa sinmi jẹ́ ibi <laughs> ẹ̀wọ̀n kúra ń jọ lérí rọ́ lérí tẹ́ iná mọ̀ pé kìí sí òdodo kọlọmọ́sà wọlá àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọlọmọ́sà mú wa dójú báyìí lọ lágbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ miami ọlọ́run ọba aláà ọlọ́run ní amúyàṣàdúnà náà àlàmà àtàhùnmúlọ́hùn mi fọ́dílé ọlọ́run ọba ní ṣé àwọn nǹkan òkúra wọn jọ wọ́n máa wá lára àwọn èèyàn tí mo dá lọ́lá tí mo fún nínú ọlá mi ẹ̀ ọlọ́run ló fún wọn àbí ọlọ́run wá ní nínú ọlá àwọn tí àlá bá bu nǹkan fún yàn téèyàn bá ń lára nǹkan yẹn ta lèyàn lára jọba ọlọ́run tó bù nǹkan yẹn lèyàn bínú sí ọlọ́run bá ní ṣe wọ́n mọ̀ lára ni wọ́n mọ̀ gbèrò kọ́ bàjẹ́ ni wọ́n mọ̀ gbèrò kí n tí mo bù àwọn èèyàn nínú ọlá mi kọ́ bọ́ ṣé wọ́n lè gbà á ni ọlọ́run bá ní èmi fọ́dílì yìí ọlọ́run fi ọlá yẹn tẹ̀sọ́dọ̀ rẹ̀ wípé èmi mo fún wọn ọ̀dọ̀ mi lọ́wọ́ àìmọ́ wọn kìí ṣe báwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí pé àwọn dìsáfù ẹ̀kọ́ gbogbo ohun tí kálukú bá bá rẹ̀ nínú ẹ̀ gbogbo ohun tọ́lọ̀ bá ṣe sọ kálukú dà kìí ṣe bá lẹ́tọ̀ọ́ sí ọlọ́run bù wá ni níwọ́n náà òfin ní ṣègbéraga lọ́mọlọ jẹ́jẹ́ rẹ̀ ọmọ ó ní mọ́sẹ̀ garu garu garu garu ó mọ́sẹ̀ garu mọ́sẹ̀ garu ó tó wá jẹ́ pé èjì wọ́n fi ń pín ní kò lè dìkan ọ́ tó wá jẹ́ pé èjì lọ́lọ́ fi ń pín ní kò lè dìse kíní kò lè dìkan wọ̀ <laughs> ọlọ́wà fọ́ látẹ̀rí gbogbo ọ̀rọ̀ pátápátá ọmọ wa ti sọ́dọ̀ àwọn bọ́dà rẹ̀ pé bọ́dà bó ní káṣe bó lẹ́ ti fẹ́ ẹ̀yìn ní kẹsọ̀ ìwọ ló sì fẹ́ sí kíní <laughs> ìwọ lọ fẹ́ náwó èyí tó ń ṣe ní orí òní bọ́ àwọn náà wà fẹ́ràn rẹ̀ wọ́n ma wá jà fún lẹ́yìn wọ́n ma ṣàdúrà fún àmọ́ tó ọba bẹ̀rẹ̀ sí ṣègbéraga aburú ńlá o ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí là máa ń dá wàhálà lẹ́gbàá mi àwọn ìyá àti bàbá ó wá kí àwọn méjì lẹ́kọ̀ọ́ ẹnìkan ní lọ́wọ́ ẹnìkan ò ní tó bẹ́ẹ̀ ó wá jòkó sọ́dọ̀ ẹni wọ́n ní gbàwọlẹ̀ ńlọ mọ̀mọ́ àárọ̀ yìí ní bàdé mi gáràjì pílọ́tọ̀ lọ lè jẹ́ ó ti fẹ́ gbin wọ́n lọ fẹ́ gbin ìkórira àti ìlara sí ara àbúrò yẹn ìyá yẹn lọ́fẹ́ bàtà mẹ́jẹ́ bàbá yẹn lọ́fẹ́ bàtà mẹ́jẹ́ wọ́n làbọ̀ bá ń jẹ ẹ́ oúnjẹ wọ́n náà ń pè é chicken ẹ̀ níbi ọwà lọ́dọ̀ ẹni tóun náà ń fi ẹja àti láti fi síkíní tí fi sàlásìpọ̀ ó lè jẹ́ ìyẹn náà tí wọ́n ti ní pé ìyá àti bàbá fi sọ́dọ̀ ẹni tọ́lọ̀ kẹ́ wọn kà wọ́n sí ìlara ó síkíní <laughs> ìlara ó bẹ̀rẹ̀ yíwà dé bàbá yẹn náà òun ló dì sọ ìláìfà wọn mẹ́ gbogbo àná la fẹ́ ní àmọ́ gbogbo akọ́lọ̀ ó bùbá kan náà kò sẹ́jọ́ fẹ́ ní anábìwá Muhammad sallallahu alaihi wa sallam anábì tí wọ́n sọ fún wa yí pé ẹ̀yin àlùmọ̀ wàlá tàbágàdù nínú àdíṣẹ́ kanábì ní ẹ má máa bínú síra yín wàlá tàhásàdù ẹ má máa pẹ̀gàn ara yín ẹ má máa rùkú orí ara yán bọ́ wàlá tàdábàrù ẹ má kẹ̀yìn síra yín wàkúnnù ìbádàláhì ìhùwànà ẹ jẹ́ ọmọ ìyá ẹ jẹ́ ọmọ ìyá tẹ́ nífẹ̀ẹ́ ara yín tẹ́ máa sallallahu alaihi wasallam anábì ní ìdára àdúkùn min nafsihi aw malihi ẹnì kọ̀ọ̀kan yín tẹ́bárí tó dá lára ara yín abẹ́rí nínú dúkìá yín ni aw min akhihi abẹ́rí lára ọmọ ìyá yín má yóò jíbò ìkan tí ma ń wùyàn tí ma ń dáyàn lọ́rùn wọ́n náà lọ́kàn wúra rẹ̀ ọwá rí ibìkan tó dáa pé alhamdulillah àbúrò ọmọ ìyá rẹ̀ tọ́lọ́wọ́n bá aláàṣẹ dáadáa fún nǹkan yẹwà wọ́n náà anábì nífàlẹ̀ yẹ́dẹ̀ ọláhù bẹ̀lẹ̀ báraka anábì ní sàdúwà fún kọ́lọ̀ ń falìbáríkà sí nǹkan náà ah, tàló ní mọ́tò ọlọ́nsẹ̀ṣẹ́ ni ah, bárakallahu fi bó ṣe bárakallahu fi yẹn ẹ̀ àṣetánì tó fẹ́ ba mọ́tò yẹn jẹ́ ètò sálọ àwọn igbó bárakallahu fi tó láwọn fẹ́ kí bárakallahu ṣe kí ni ọwà ń bẹ̀ ṣètánù ní plan dáadáa fún aláyàtọ̀nù inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa bí wọ́n ṣe ní ah mọ́tò yìí màdá àjànú tó wà ń kàràkà ló ti máa bínú wípé mọ́tò ọlọ́dà mọ́tò tá àfẹ́kọ́ dà ẹni ẹgá àfẹ́kẹ́rì rẹ̀ ọ̀dà tọ́ọ̀bà ní bárakà láàfin kó fi kán àjànú lápá yóò sì dìde lẹ̀ yóò lè ba mọ́tò náà yẹ tọ́lọ̀ bá fẹ́ bẹ̀ ni wọ́n pè ní àlàyé sáhàm ọ̀fà ni ọba ti wò kán báyìí tó wọ́n wọ́n subhanallah kọ́ ya ní bárakà láàfin fi àbí masha Allahu tabarakallah tọ́wọ́ bá ti sọ ọba jẹ́ wòlí ọlọ́run àlìjànà ọba nǹkan yẹn jẹ́ àbítọ́lọ́run ọba fẹ́ ní wọ́n pè ní àlàáyìn anábìnrin àlàáyìn haq anábìnrin ojú wa òdodo lójú èyàn máa wo kan báyìí tí kan sì bàjẹ́ walau kana shay'un sabiqal qadar tó bá ìjẹ́ pé kí ní kan bẹ tí ma ń sáwájú kádàrá ni lasabaqatul ayn ibi ojú sáré dé ti kọjá rẹ̀ ìtọ́ fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ jùmọ̀ tẹ́lẹ̀ náà yóò ṣe kí ní yọ padà bàjẹ́ accident ma ń pààyàn àbí accident ma ń pààyàn àṣàṣe ma ń ṣe kí ní ìmọ̀ ń pààyàn ojú náà ma ń ṣe kí ní ìmọ̀ ń pààyàn wọ́n ní arákùnrin kan bẹ wọ́n ní olójú burúkú ni gbogbo ala ní ẹ̀jẹ̀ ìlara àfi àwa tí a bá súnmọ́ lọ́hun ta nímà nípa gbára ọlọ́hun tá a ti gbàgbọ́ lọ́hun ọba Allah ọba tó ṣe fún kọ̀kọ́ òun ṣe fún wọ ta wá nímà nìsọ́lọ́hun àwa nìkan ní máa ń fúyẹ́ ní máa ń fúyẹ́ àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́sìn ìlara wọn máa ń ṣe kí ni ní máa ń lágbára gan arákùnrin yìí ìlara ẹ̀kọ́ wọn ti wá màmá ládùúgbò ó wá kí ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ń sìn ní rànkúnmí ló bá sọ fún ọ̀rẹ́ pé òun fẹ́ mu wàrà ọ̀rẹ́ yẹn bá lọ lè fún wàrà fún un ó mú wàrà tán lọ́bá sọ fún bàbá oní ràǹkúnmí pé èwo nínú àwọn ràǹkúnmí yìí lọ fún wàrà lábẹ́ wàrà náà dùn wàrà náà dùn gan arákùnrin yìí wọ́n wọ́n pé ọ̀daràn kan ní arákùnrin yóò wọ́n ní ká sá fún tírélà ká ti sá fún akéèké eh, bóòlù mo ti fẹ́ sá fún ọ̀daràn yìí

tí mọ́gírìbì ń tó bọ̀ ràǹkúnmí tí bàbá oníràǹkúnmí náwọ́ sí àti ràǹkúnmí tó wọ́n fún wàrà yẹn nínú ẹ̀ ẹ̀ eh, méjèèjì kù méjèèjì méjèèjì lóko torí pé nígbà tó ti wó yẹn ọfà ṣetán ó ti jáde tó bá ti rò báyìí àwọn àjànú burúkú yẹn àwọn kan bá ọfà yẹn lọ ọfà táì fojú rí ni yọkàn lọ lè wọ rẹ̀ bọ́fà yẹn ṣe jáde ọlọ́bá yìí ni bó ṣe mú èyí tó rùwẹ̀ ẹ̀hẹ́ ló lè mú e, e, e, èyí tí wọ́n fún wàrà lábẹ́ lẹ́bìn ní ojú ojú a máa sọ ràǹkúnmí sínú sàsùn lọ́wọ́ alẹ́ tójú bá wọ ràǹkúnmí ràǹkúnmí máa dáa bóyá ń jọ́nà ní òkú nígbà bá ti fẹ́ kún wọ́n bá sáré dùn wọ́n bá máa jẹ́ lẹ́nìgbà tí lẹ́ẹ̀ma ojú ó sì sọ ràǹkúnmí di tí wọ́n máa bọ̀ lálẹ́ ànábì bẹ́ẹ̀ <laughs> kọ́lá níbi sọ́nà ẹgbẹ̀wá kan pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa pa àwọn èèyàn jù nísìn ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa pa àwọn èèyàn jù nígbẹ̀yìn ayé pé sábàbí rẹ̀ ojú ni yọ́wà máa ṣe dédé kádàrà ọlọ́run bá sídẹ́ǹtì náà ti ń jẹ́ kádàrà tó bá fẹ́ kí ásídẹ́ǹtì ọkọ̀ lù ọ́ tún búrèkì rẹ̀ sí àbí ó sì sàmùtúrẹ́là tí wọ́n ń ṣe kíni tí máa ń bọ̀ tọ́bà fẹ́ kójú owó kí ló ṣe ọmọ ká fálákì ó sì mọ̀ àwọn ara rẹ̀ ẹ wá wò bí mo ṣe tó ẹ wá wò bí mo ṣe wà ẹ wá wò tí mo jù ẹ wá wò tí mo wọ̀ ẹ̀rí lè mi ni ẹ̀rí ni kọ́lọ̀ fẹ́ jọ máa fún ẹnì kò sí ti di kọ́lọ̀ kan mọ́ fọwọ́ ara rẹ̀ ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba ní ten million máa sẹ̀mí five million torí ìdágìrì torí ojú torí àwọn kà wọ́n wà yáwó lọ́wọ́ rẹ̀ inú ẹ̀ náà wọ́n ti mú ìtún fi sàṣẹ́ ọ ẹbùn wọn lówó ó sì bùn wọn inú ẹ̀ wọ́n ti mú ìtún fi tún tún fi sàbúrú fún wọ́n mọ̀ sórí ń tiẹ̀ ọmọ tọrẹ o ọmọ tọrẹ tiẹ̀ o àmọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọ́n sakọ o wọ́n sì gbéraga o ilẹ̀ o ilẹ̀ o orí wa ní o ẹni tó jòkó jẹ́jẹ́ gan wọ́n kọlù kátàkùn ẹni tó ṣe kíní tí ń ṣayátìlì jíni wa ṣayátìlì ìǹsì wa àwọn ṣayátìlì jíni àwọn ni wọ́n máa ń gbéṣẹ́ fáwọn ṣayátìlì ìǹsì wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni ọlọ́run fi ní ẹmọ sáde mi mínàlì jínà ti wọ̀nàs àwọn méjèèjì ẹ̀wọ̀n dayérú ọmọ èèyàn kan ní iṣẹ́ aburú lákàlá àwùjọ àbíkọ́jíkà àwọn àjànú náà ti lọ́wọ́ sí ẹ̀yọ́ máa ọlọ́run Allah subhanahu wa ta'ala ó pè wá sákèsí nínú áyà tó pọ̀ ọlọ́wọ́n bá ní ẹgbọ́n táwọn kẹfẹ́ rí wí wọ́n ní láwọ́lá oun sí láhádà al-Qur'an ala rajulin min al-qaryatayn azim ipé àwọn ìdílé ńlá gbàngbàngbà méjì nílùú maka ó ṣe wá jẹ́ pé ànábì ni wọ́n wá gbé kùránì fún òun ni wọ́n wá rán tí wọ́n wá yọ ànábì láàrin àwọn ìdílé méjèèjì tó tóbi kí ni wọ́n ń ṣe yẹn jẹmọ́ lára ni ìbá ti sí ẹ̀sìn kìrìsẹ́nìtì láyé ìlara lọ́fà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti gbà pé òjíṣẹ́ kan bọ̀ kò sì ní sójíṣẹ́ mi lẹ́yìn rẹ̀ ma wọ́n gbà pé ànẹ́bọ̀ Muhammad bọ̀ àwọn ọmọ Ísírẹ́lì bọ̀ tí wọ́n ti rò pé àárín àwọn ní òjíṣẹ́ kíni ní ó ti jáde torí pọ̀ àárín wọn làwọn ànẹ́bọ̀ Ọlọ́run pọ̀ sí jùlọ nígbà tí Ọlọ́run wa mú jáde Ọlọ́run wa mú jáde láàrin àwọn Arábù tí wọ́n ń dẹran àwọn wò pé àwọn olùsìn tí wọ́n ní àwọn tí wọ́n dé pé ẹran nìkan ni wọ́n ń sìn wọn ní nǹkan míì wọn mọ̀ pọ́lọ̀ ti fi epo sábẹ́rẹ̀ epo agbáǹgbẹ́ <laughs> ọlọ́mọdé ìlú náà bàjẹ́ ọlọ́mọ tún wọn ṣe ibi wọn kù sí kọ́lọ́mọ tún wọn ṣe ń bẹ̀ lágbára ọlọ́run àwọn òsìn wọn o àṣekíní àṣìn sáúdí o ọlọ́run láńṣekíní láńsìn bàbá sáúdí bá ní àṣìn kankan tí ọba fún aládìsí ànídáhùn tí ọba fún aláyàkùránà àníṣekíní ànítẹ̀lé wọn àbàṣẹ wà ń bẹ̀yẹn ìlú àdẹ́bùwà Muhammad a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlú mi tó lú yẹn Allah bá Allah subhanahu wa ta'ala ó ní la uqsimu bi hadha al-balad Allah bá ní èmi ọlọ́run láàbẹ̀ ẹgbẹ̀ títí ná fún yóò ìrìbọ́lọ̀ ní láàkò rí bẹ̀rù láà bó ṣe rí ní ẹ̀ balad ń búra pẹ̀lú ìlú yìí wa anta balad ìdá mẹ́bí ọlẹ́tọ̀ sí ìlú yìí wọ́n bá lè ọ padà síbẹ̀ kò sínú kan tó da tó mọ́ lérílẹ̀ ayé kò sínú tó lè bá amátá yóò fi parẹ́ gbogbo ní bá wọn nà ká àbùkù sínú náà àpẹẹrẹ pọ́lọ̀ ti tẹ̀ ọlọ́run bá aláàtí bínú sí tó bá ní nǹkan díẹ̀ tó kò káàtó nínú gẹ́gẹ́ bí ìjọba èèyàn àbí ìdarí òṣèlú ni a mọ̀ sọ pé eléyìí ọ̀dà o a máa fàdó ara wọn lọ àwọn sáwọn ti wá dáa tán bí ọ̀gá bá rówó bí ọ̀gá bá rówó sóò ti ṣe jù wọn lọ <laughs> tó bá bọ̀ lọ́wọ́ <laughs> wọ́n tó búyàn tó wá bá ọ lọ́wọ́ sóò ní sojúmọ́ lọ wọ́n ṣe màláíkà wọn ò pé ẹni bá ní wọ́n pè ní sàbòsí shortcoming wà àmọ́ èyàn gbọ́dọ̀ wá bínú sí wọn kọ́ wá máa bínú ẹ̀sìn tó tó ni ìlú gbogbo wa ni gbogbo ayé ni torí pé ibẹ̀ ni ìjọsìn wa wà táǹpẹ̀ hajj tó bá ti ìtọ́ta àwọn tẹ́lù àpèjúwe àwọn ọ̀tá ọlọ́run ní pé jojoojúmọ́ ayé láì fi sáúdí wọ́n mọ̀ sí kí ní ni wọ́n mọ̀ràn mọ́nu kọ́sà fi bà wọ́n jẹ́ bà wọ́n jẹ́ bà wọ́n jẹ́ tẹ́lù mi gan òfin ní ah nígbà wọn ni tí wọ́n ń ṣe tó báyìí kí làwọn wà lọ́mọ́kà tẹ́mi wọ́n ní ká lè rí inú ìmánì wa náà àwọn náà wọ́n ní ìmánì ti táì ṣé bí kájà wá pé ìmánì wọn dínkù ṣé bí mi wá ni wọ́n dé pé ẹ̀ṣẹ̀ làwọn fi ń wẹ̀ asadi náà ni kí lápé jọba asadi bọ́yọ́ fẹ́ gbowó wọn fún lọ́wọ́ owó yẹn pọ̀ díẹ̀ <laughs> owó yẹn pọ̀ díẹ̀ lọ́tọ̀ ọ̀sẹ̀ ní tòjé tara àmọ́ èyàn tún kọ náà ní pẹ́tọ̀ ẹ̀dàkùn kí ni jó ní <laughs> ẹ kí ni jó ní ẹ anibukadasi wọn wọn mẹ́ni gẹ́rì bí wọ́n náà bá lọ sí èmi àti àyàtọ̀ síra years ago mo ti jáde wọn 15 years ago ọdún kan lẹ́yìn ìgbà tí mo wálé látìgbà àwọn èyí tí tẹ̀bẹ̀ dárọ̀ ó wà ń lè ọlọ́run sì ṣe àánú rẹ̀ ọláyà ọlọ́run fi mílẹ̀ olóòmí náà fi ṣẹ̀rẹ̀ lẹ̀ ó fi pọn wa lé ní kọ́lọ́mọ́ bá wa jẹ́ ẹ̀mọ̀ ya nǹkan ti dàrú kọjá bẹ́ẹ̀ wọ̀nyí àwọn afá tí wọ́n tàn mọ́lẹ̀ sí ẹ̀yẹ fẹ́ líǹkì wọn mọ́ Boko Haram ṣe Boko Haram sí wọn ò ní jà wọn ò ní bí ọdún ṣe mítìn ní tàlẹ́wà débẹ̀ rí Boko Haram máa ń pààyàn ni àwọn máa ń fún ẹ̀lẹ́rìn léyà ni àti ìfútọ́rù kò sí ẹjọ́ wọn boko haram yóò ṣe mùmí ní àwọn ọ̀tá ìsìn tí wọ́n ní kálẹ̀ kéwú ni kánikánà lè kọ́ lárúbáwá wọ́n wá ti wá sọ fún yí pé tàbá fẹ́ da ẹ̀sìn rú ẹ̀sìn gidi òun náà ni ẹ̀sìn tí sheikh muhammad bin abu habi tó wá spread sílé ayé ìtàwà ṣe ni pé àwà kọyín kéwú àwà gbé tíra ń lẹ́yìn lọ́wọ́ gbogbo èèyàn tí mẹ́lẹ́ ayé tọba sí kìtàbù tàwídì Sheikh Muhammad Abdul Wahab tọba sí ìgbà tọba fi ka owó méjì ọmọ bu ẹkùn ní pé àṣẹ bẹ́sẹ̀ ṣe rílẹ̀ pẹ̀lú ayé àtàbí ìsì ó sì wájọ ìwé náà fi ń pààyàn gbogbo ẹ̀ pátápátá àmọ̀bí ṣe ń bọ̀ àmọ̀bí ṣe ń bọ̀ àti ìbọn bí wọ́n ń ṣe kíni ìdí wọn lọ èyàn sáfọ̀ kan yín balẹ̀ àdúrà nìkan lọ níbo kàtà sí ẹni tó ní èèyàn Boko Haram tí wọ́n wá sọ fún pé ọyá mú evidence wá gbàwó ni wọ́n kọ lẹ́tà síra wọn ibi wọ́n ti ṣe mẹ́tìnì tó ti bá wọn kí ni evidence rẹ̀ tó ní òun kà sọ bẹ́ẹ̀ ni yóò san èlé ní ọ̀sán jama million tí ó bá rí million san yóò wọ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ẹ̀wọ̀n náà fi ń ṣeré ìjàmá ní tí wọ́n wí tí wọ́n wí tí ó ń fẹ́lẹ́ lẹ́nu wọn yẹn ẹ̀wọ̀n ni <laughs> wọ́n dáwó nínú fámílì ẹlòmí wọ́n dáwó dáwó dáwó fáti tí wọ́n ta sọ̀rọ̀ wọ́n ta jàlìbáàbù tí wọ́n sì ní ìbẹ́lẹ̀ wọ́n ta bàtà Ah, àwọn èèyàn ta bẹ́ẹ̀dì tó wà ní ibi ọ̀rọ̀ lọ yóò gbogbo oko tí wọ́n ní wọ́n gbogbo iṣu tí ò ti gbò tí ò ti jìnà gbogbo ẹwọ́ sí kíni ah! ẹ̀yẹ́ sáà máa fàdúrà ràn lọ Boko Haram wọ́n kàdúkọ àwọn àfáàsún náà wọ́n pé àwọn lè ìwọ́ ti rí link Boko Haram ni wọ́n oh, ó dàbẹ́ ẹ̀mí ti wá balẹ̀ ẹ̀mí ti ẹni ò balẹ̀ torí irọ́ ni wọ́n pa wọ́lá ìkáwọn yẹ kún wọ́n sọ̀rọ̀ asọ̀rọ̀ kó sì gbé bọ̀yàn lọ́rùn kó sì sáìsì yàn asọ̀rọ̀ irọ́ wàláhì irọ́ látòkèdélẹ̀ kò sẹ́ni tó lè bọ́ ọlọ́rùn yàn lẹ́yìn ọlọ́ ah, ẹ̀rú bàbí ní ọ̀sẹ̀ bí méjì sí múni àwọn èèyàn kò sí ìbẹ̀rù ọlọ́run rárá bá ọlọ́mọsà ìwọlá àánú ẹ̀ gbogbo àwọn alábòsí pátákọ́ ọlọ́mọsà ìmú wọn kò sí tọ́fà ẹ̀mọ́ tọ́fà bóòlẹ̀ yóò ṣe dàbí èmi bóòlẹ̀ yìí náà ṣe fẹ́ máa dàbí èmi ẹlòmí ọlọ́ndà ọdá fún kọ̀fẹ́ kọ́ dá fẹ́lòmí ẹlòmí ọlọ́ndà ọfẹ́ ó sì dá òun náà ọlọ́ndà ó fún nìkan ọfẹ́ kẹlòmí náà ní àmọ́kọ̀fẹ́ kó tó tòun ó di mélòó jẹ́ máa ẹlòmíì ọlọ́run ọba àlá kò fún kò fún kò wá fẹ́ kọ́ lọ́wọ́ fún ẹlòmíì ọlọ́run wadda kathirun min ahli al-kitab ọlọ́run ní àwọn ọ̀pọ̀lọpọ̀ tìyàn nínú àwọn tá a fún tírà ìdá nábì wọ́n máa nífẹ̀ẹ́ yóò máa wù wọ́n law yaruddunakum min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim yóò máa wù wọ́n kí ọlọ́run dá yín padà lẹ́yìn ìgbà tẹ́ ti gbàgbọ́ kọ́ da yín padà sí kèfèrí ọlọ́run bá ní wo àwọn alùlù kìtà bí bẹ́ẹ̀ wípé ẹgbẹ́ yín tẹ́ ń kírun ibẹ̀ tí ń kírun yẹ kẹ́yìn náà sì máa lọ sọ́ọ̀sì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jagun wípé ogun ọ̀dá pàró ọ̀dá gbére ọdẹ kọ̀dá kẹ́yìn náà padà dára wọn kẹ́ níṣòro kẹ́ níṣòro kẹ́yìn náà padà mọ́ sí kíní èyíkẹ́ iná ọmọ sí bí wọn torí pé àìsí bí wọn yẹn wọ́n lára rẹ̀ ọlọ́run lọ́wọ́ yorùdú náà kùnmí bá di ìmáànukùn kò fara ní hasada ọlọ́run bá lẹ́yìn gbàtẹ́ ti gbà mí gbọ́ tí wọ́n gbàtẹ́ ti ní ìmáàni wọ́n màgbẹ́ ti ní ìmáàni ti yàtọ̀ àmọ́ ń tọ́wà lẹ́mi wọn ni pé káàdà àdáwò kan bá yín àbí kí oore kan dé fún yín kẹwàá padà kẹwàá dára wọn min indi anfusihim min bá di má tábàyí yánà láwọn mọ̀lá àyà yìí ọkàn bá wọn mú rẹ́gí wọ́n ti mọ̀ pé lè dodo lẹ́wà ọmọ àwa ní àlá ní ká máa sìn àbí àwọn tọ̀wọ́n ní ká máa sin sí Ibrahim àwa ní àlá ní ká máa pè àwọn tọ̀wọ́n ní ká máa payé ta rẹ̀ dínú wa ẹ̀yọ́ màá yá ní tí abánidòwó kásàdúà àwọn ní àdúà kọ́ agéléntí ní ó sọwọ́ agilintí méje àtàtàrẹ méje ojú màálù kàbìtì kàbìtì mẹ́rìndínlógún pẹ̀lú àtàrẹ tàbá ní kápẹ́ntà ọ̀dájọ́ wípé fábùtàgún ìndàlá ìrísíkọ ọlọ́run bá ní ẹwà rísìkì wá sọ́dọ̀ òun kápẹ́ntà ìtọ́lọ̀ ń sọ ni àfọ́ olójú màálù 16 inú èmi àtòun ta lọ́kọ̀ọ́rẹ́ tì kápẹ́ntà ó sọ pé ah ojú màálù báwo ojú màálù ti wá jẹ́ màálù gan fún rẹ̀ yàtọ̀ sójú ẹ̀ só lè sọ̀yàn dolówó ẹ máa dúpẹ́ wọ alùsùnà yà alùsùnà fi bìláàdì yorùbá abṣìrò ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ o ẹ máa dúpẹ́ o ẹ máa dúpẹ́ o ọ̀run dá lọ yẹn èyàn ní padà wáyé má gbogbo àwọn ṣèyí ṣèyí ṣèyí ṣèyí tí wọ́n lọ yẹn ibi tẹ́lẹ̀ omi wà ọlọ́ọ̀ nìkan lọ́mọbẹ̀ pẹ̀lú táwọn yẹn ń gbé kò ní ayé ẹ dúpẹ́ o máa má lè jìn tó lọ bá

àmọ́ àwọn tó kọjá ó dà wọ́n láàmú gan yíyà lè hálìkọ̀ anábì ní ìlara yìí ìmọ̀ ń fa ni ìmọ̀ ń fa tòró anábì <laughs> ní láàkúlù tàhálìkù ṣáára ẹ mọ́ sí mi gbọ́ ìyẹn sọ pé ìmọ̀ ń fa irun eré o walakin tàhálìkù dìín ìmọ̀ ń fa látara irọ́ pípa látara èké eh, asadi yóò sì máa fa yóò fa arun yóò fa awẹ yóò fa maka hajj títí tí òfin ní nǹkan kan mọ́lẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ní alhassadu ẹ̀rí ìlara yakul asanat ní ma ń jẹsẹ̀ rí yóò ma jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ kama ta akulu náàrùn hatọba gẹ́gẹ́ bí iná sí ma ń jẹ igi ìṣẹ́pẹ́ sẹ́mọ̀ pé bí náà bá ti kán lugi yọ́ ma jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà mí yọ́ jẹ́ tápátá nígbà mí sì ni yọ́ jẹ́ káàbọ̀ nígbà mí yọ́ jẹ́ kò tíntín báyìí bí ìlara bá ṣe tó bẹ́ẹ̀ náà ni yóò ṣe jẹṣẹ́ rẹ̀ èèyàn tó ìlara ti jẹṣẹ́ lómìn pátápátá nígbà tí náà bá jẹ gbogbo gi ìlara ti jẹṣẹ́ lómìn dédajì nígbà tí náà bá jẹ gidé ìdajì ìlara ti jẹṣẹ́ lómìn tíntín báyìí lókùn gbogbo tí ó bá sojú rẹ̀ wọ́n bá ń ṣe kí ni wọ́n bá ń sọ tó bá fẹ́ sọ kankan sọ tó rí sọ tó ọmọ àmọ́ wọ́n ní wọ́n ní wọ́n ní ó sì bìlífù ẹ̀ wọ́n náà sì ń fanká iṣẹ́ rí rẹ̀ yọ́kàn máa jó ni yọ́kàn jó lọ níbi ìgbà tí káàdì bá ń jó <laughs> ọ̀kan náà wọn dàkátìrà wa tí wọ́n kọ wa nígbà wà ní jamia ó sì fatuwa kan àwọn èèyàn wá sì gbọ́ ọ wá sọ fún wọn ní pé nítorí wọn gbà lérò kọ́ ni àwọn èèyàn ṣe kí ni tí wọ́n gbọ́ àwọn ìbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ rẹ̀ káàkiri ìgbé lágbàjá ọ̀sọ̀sọ̀kúsọ̀ ọ̀sọ̀báyọ̀sọ̀ ó ló ti tó ọ̀sẹ̀ kí ní ọ̀sẹ̀ kí ní ọ̀sẹ̀ kẹta ọwọ́ kíláàsì wọn jọ kan ó ní yasọ̀bá abṣírò wọ́n máa sọ̀rọ̀ ana akhudhu asanatihim yawm al-qiyamah ó ní gbogbo sẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ń ṣekalẹ̀ tí ni gbogbo ẹni wọ́n kó wá sínú fáìlì wọn ìwọ́tọ̀wọ́fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn tọ́fẹ́ sọ hasad sáàgbìn ẹ̀dí kórí pọ́n gbáwẹ̀ dáadáa ẹ̀ wọ́n lè rí nǹkan kó ilẹ̀ Yorùbá àdúpẹ́ o orí ẹwà tọ́lọ̀ ṣe fún ọlọ́run níjọ́ bọ́ọ̀lẹ̀ àṣìbábù alhassad kí ni ma wá fa táwọn yẹn tí wọ́n ń ṣe lára alákọ̀ọ́kọ́ àtàrọ́fọ́ ọwọ̀ takabbur kéèyàn máa rò pé òun làgbà òun lẹ́tọ̀ọ́ sí ju ẹnìkejì lọ àgbàbáwo àgbàbáwò ọlọ́run ní náà kò samna baynahum ma'ishatahum fil hayati dunya àwọn àlàá máa ń pín ọlọ́run ma ń gbé wá jájú ara wa lọ bóde sọ́nà ni ahum yaksimuna rahmata rabbika nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwà là ń pín kọ́ ma ń pé èmi lẹ́gbẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ mọ̀ pé orí àbúrò rẹ̀ orí rẹ̀ náà ò ní lára èmi lọ ẹ oyé ju tòun lọ ọlọ́run pín bẹ́ẹ̀ owó ìyàwó rẹ̀ owó rẹ̀ náà ibi ọ̀lọ́ ìyàwó ẹ̀ owó tọ́bá ní náà lóní tọ́bá mọ̀ dáadáa torí ẹrù rẹ̀ ni ẹrù rẹ̀ ẹrù rẹ̀ gbé nǹkan dání àti tó gbé èmi sáwájú rẹ̀ jáde lè kéhùn ó sì wá jẹ́ pé òun ní ọmọ sí kíni èmi sàgbẹ̀ẹ́ lọ́jọ́ eré wọ́n sàgbáyé àwọn alákọ́ jáde àwọn alákọ́ sí freedom kó tó ṣe so èyí bọ́lọ̀ tó ń pè nìyẹn <laughs> wọ́n sì mistake o mọ́ mọ́ wò pé mo dàgbà máa tọ́wá ti dọ̀rọ̀ ọlọ́run fẹ́ pín orí ẹ̀sìn ló ni o ẹwà ló ni o ilé ló ni o nǹkan gùn ni o ipò ni o dúpẹ́ tiẹ̀ kọ́ ọ̀dẹ̀ sàdúrà fẹ́ni tọ́lọ̀ ń pín fún kó sì tọrọ rú ẹ̀ kó sì kíni kọ́ tọrọ rú ẹ̀ nínú tó ti máa ń fà á ó bòrè àṣà kéèyàn fẹ́ jọ̀gá ó ti wò pé ah, lágbájá lágbájá lágbájá mọ́síwá um, yẹn ah, òun náà fẹ́ bọ́ sókè ah, bọ́ o a padà wá wà ní sáfùkà wọ́n ń pè mí wọ́n tó wọ́n ń pè ó bòrè àṣà ọfẹ́ fẹ́jọba ọlọ́run dẹ́ lómi ní káde bíi pé yóò sì máa lọlé lógun torí àbúrò rẹ̀ wípé ah, eh, eh, eh, àkọ́bí ni mí ọlọ́mọ sọ èrò wájú de èrò ẹ̀yìn ẹ̀yẹ ọlọ́mọ sọ orí dìde <laughs> ilé ayé wọ́n máa ń fi àgbà pin àmọ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n yé fi àgbà pin lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń pin tó bá wù síbi tó ah, èmi nìkan náà ni mo gbọ́dọ̀ ní nǹkan báyìí ẹlòmí ọgbọ́dọ̀ ní ẹni tó bá ti wá ní yẹ́mọ̀ wá lára rẹ̀ ọlọ́run sọ pé wọ́n nìkan lòun dá kọ̀tẹ́ pé orí òun wọ́n nìkan lòun fẹ́ ṣe kíni lòun fẹ́ ṣe fún bẹ́ẹ̀ nìkan ọba fi àga tí òjòkó sí tí ọba fi lẹ̀ wọ́n ní débẹ̀ ìlàjú kò sórun lójú ẹmọ́nu o tó bá ti ń gbọ́ tí wọ́n ní hey hey tí wọ́n ń sorí sí ìsìnbà rẹ̀ oyé lọ́nà lára tó ń gbọ́ àbọ́ náà rí fún rẹ̀ kò sórun lójú ẹ máa o kí lọ́nìkà nẹ́bẹ̀ ọmọ sùn kí lọ́nìkà ọmọ wí oníkà ọmọ kàáhà ṣọ́dún falági dáadáa wọn ń ṣàrẹ̀ ha sì bí àti yíò bá jẹ́ pé kí ní ọba nẹ́bì ni ọlọ́wọ̀n ní sọfà nẹ́bì kọmọ kan kankan ibi tá fẹ́ ká wò nìyẹ tí ìbá jẹ́ pé kí ní ọba kò ní bá ní ànẹ́bì ò ní sọfà kọmọ nígbà wọ́n bá ní yọ́ bá yẹn ìwọ́tọ́lọ́mọ aláàbá ti fàyọ àbọ́lọ́run ṣe dáadáa kan fún ọ táwọn yẹn wá ń pariwo káàkiri pé ha ha ẹtìrí tọ́kọ́ ẹtìrí tó ní ẹtìrí tó bí àwọn ọmọ ẹtìdé alábìwá Yakubu alayhi salatu wassalam nígbà táwọn ọmọ rẹ̀ ń lọ sí Misra kí ló sọ fún ọmọdé o gbogbo wọn sì jọra wọn àwọn ọmọ mọ́kànlá méjèèjìlá ni wọ́n ẹ́ wọ́n jọra wọn gbogbo wọn yá yìí bẹ́ẹ̀ ó ní ẹ má gba ojú ọ̀nà káwọn kan gba akọ́ ọ̀tún bòdè apọ̀ tún tẹ́bá ti fẹ́ dèlù ẹ̀pínra yín káwọn kan wọlé ń bí káwọn kan wọlé ń bí káwọn kan wọlé ń bí àmọ́ gbogbo yín lẹ fẹ́ wọ̀lú lẹ́ẹ̀kan náà wọ́n ní ọmọ Yakubu ni ọmọ Yakubu lòun náà eléyìí ọmọ Yakubu náà ni eléyìí ọmọ Yakubu náà Yakubu ló mẹ́lẹ́yìn náà àwọn méjèèjì láwọn Yakubu ni àwọn ọmọ kọ̀ọ̀kọ̀lá yìí Yakubu ni Yakubu <laughs> ọmọ nẹ́bí Adamu ọ̀fẹ́ kọ́ da wọn ọ̀fẹ́ kọ́ da fún Yakubu wọn sì fẹ́ kọ́ da fáwọn ọmọ ẹ̀ òun náà bí òun náà bí ti Yakubu náà àmọ́ kò fi Yakubu ṣe kíni kó wo bí irú ẹ̀ kọjá pé òun nìkan ní òní irú ọmọ bẹ́ẹ̀ báwọn yẹn ṣe rí nù oye ẹlòmí ra mọ́tò sẹ́ ọ̀rà mọ́tò oye inú ọmọ wa bí tẹ́lòmí bá ràdó mọ́tò tiẹ̀ òun náà ní o yóò mọ̀ wá lára ipé kílé tẹ́ tún ra irú tèmi tẹ́fẹ́ máa sọ fún wa pé sáìsì níwá ni nídìí bẹ́ẹ̀ àwọn àfa àwọn ní tó fi ní kí wọ́n gbọ́ ọ̀nà ìrísí wọlé òun náà ni pé kí wọ́n wọlé lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ mọ̀ jẹ́ pé gbogbo wọn wọ́n tò tẹ̀lé tọ̀lẹ́ra wọn bí wọ́n náà bá ti ń lọ tọ́ ń lọ ilé ọdún kí wọ́n ní kò ṣe jàmọ́ kí wọ́n ní kò ṣe ọba ti lọ ilé ọdún ẹ ti dé bus stop ọya ìwọ́gbọ̀nà káà bàbá kíní wọlé èmi àti lágbájá àwọ́gbà òkè ẹwà tó ẹwà ń fa báàgì bọ́ driving bag ẹwà tó lera yí ẹ̀yìn bí 15 ọmọ ẹnu ọmọ ẹ̀lẹ́yìn náà ọmọ ọmọ nìyẹn eléyìn ni làbúrò tọ́hún gbogbo báàgì ẹ̀ dọ́là lọ́wọ́ <laughs> ah, ọmọ ẹ̀lẹ́bẹ̀ adama wọ́n lè torí aṣọ pààyàn aṣọ lásán fi ọkàn wọ́sọ pẹ̀lú ojú burúkú yẹn ìdọ́lọ̀ ń bá ń sọ fún ànábì pé nǹkan bẹ́ẹ̀ táwa náà kálẹ̀ sí kí ni kálẹ̀ mójú tó bẹ́ẹ̀ o nínú àwọn àdúrà tá a máa ṣe òun náà suratul falaq ẹlẹ́ẹ̀kejì òun náà ni a'udhu bi kalimatillahi tamma min kulli shaytani wa hamma wa min kulli aini laama má fi ṣeré o má kà á àwọn tó kọ́dà àwọn òbí wọn náà inú wọn kẹsẹ̀ gbogbo wọn nínú wọ́n sí kí ni nínú wọ́n dùn ipé Ibrahim náà ló tún bá fọ́ọ̀sì máa ń lọ Ibrahim náà ló tún bá fọ́ọ̀sì máa ń lọ wọ́n máa lè jànú yẹ ìkàkà ti wà náà mí ẹ̀ nítọ́wà náà mí ẹ̀ tọ́ba etí àjẹ́ níwá fi lè tọ́ba fi lè gbé jáde lọ ń lè bá Ibrahim lẹ́nu ẹ̀jẹ̀ wọn ẹ̀sà mú bọ̀ báyìí yóò fọ́ sèkì yóò fọ́ sèkì wọ́n máa gbé káàkiri ó di wọn bá parí ẹ̀sà mú kalẹ̀ tó yá àlàyínú haq ojú ọlọ́wà o nínú àwọn àdúrà tí a máa ṣe fún ẹni tí a bá rí pé orí ń bẹ lára àbí ojú wà lára jìbìrìlù ọwọ́ sọ fún àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní bisimilayi àríkíkà min kulli da'i yuzika wa min sharri kulli hasidin wa aini Allahu yashfika bismillahi arkika pẹ̀lú orúkọ ni din pè lọ́fọ̀ mọ́ wọ́n pẹ̀lú kí a lọ fọ́ àdúà min kulli da'in yuthika gbogbo àrùn tí ọmọ ní ọlá ìrẹ́ ànábì ọlọ́run mú kó jìbìrìlì ní ka ilé ìfà ànábì o wọ́n min sharri kulli hasidin pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọlọ́run sọ níbi gbogbo aburú àwọn tí wọ́n lára wàáyìn fàànàbì kí ìlara kọmọ̀ sí kíní ọmọ lápá lára ẹ̀ ìwọ wá sùn ọwá ní nìkan sẹlẹ̀ nínú ayé ìbájẹ̀má ọlọ́run dáyàwó kẹrẹ bá dánwò lọ́wọ́ sí o àmọ́ àwọn kankan bẹ ni àmú onísábàbí onísábàbí náà ẹ̀sìn wa ẹ wá rí oògùn àrùn ẹni tí yín lára sẹ́ǹpá ti sọ tí ẹni tí wọ́n lára ọmọ ṣe lẹ́yìn náà mẹ́dìn gbàgbé máa ka bákọ́rà dáadáa wọ́n máa ka bákọ́rà dáadáa ipá àtàwọn ní káà ọlọ́run sì máa mú dídé mú wa lọ́nà rọrùn sọ́tọ̀lù bákọ́rà lẹ́yìn náà kọ́ máa ka ayatul kursi dáadáa gbogbo wọn tó mọ kàtàlẹ̀ yìí ó ti tó pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tẹ́yìn bá ní mánì pẹ̀lú ẹ̀ ẹ̀rí ẹni tó ní ìlara lọ́kàn bóyá ìmí bóyá wọ bóyá gbogbo wa àbáwọn tí ò sí ń bí ẹni bá ti mọ̀ pé ìlara wà lọ́kàn òun àbí ìmọ̀ wálẹ̀ kọ̀ọ̀kan nígbà tí ìmọ̀ sí ìkìlẹ̀ kọ̀ọ̀kan náà ni ti rí pé àrùn yẹn wà lọ́kàn yẹn àrùn yẹn egbò ni o egbò ni o tí máa ń ròyàn tí máa ń tí máa bá nǹkan jẹ́ tẹ́yìn bá ti mọ̀ oyé wọ́n ní kí alákọ̀ọ́kọ́ oògùn rẹ̀ pé kánsà náà lóògùn ọ́sà náà lóògùn ẹ̀hẹ̀ lóògùn hasad àárẹ̀ ìlara envy àbí tọ́ ẹ̀yọ́ màyá mi kí lóògùn rẹ̀ àkọ́kọ́ nígbà lè ṣe islam lè kọ́dàrí là gbogbo àti ìbá ti rí oore lára ọmọ làkejì kéèyàn láti kádàrà ọlọ́run ni ọlọ́run ló pin tínú mi bá ti dùn sí tọ́lọ́run pin a jẹ́ pé alákọ̀ọ́kọ́ ni ẹ̀ tó bá ti pèpè rẹ̀ ò ní lára kò síbì kan ó sì pọ̀ tó kí wọ́n kọ́ yàrá kókó lóbáyìí kọwa lọ lè kí ọ̀rẹ́ rẹ̀ kọwa di pé òun kọ́ ẹ́stéètì ó ní bárakàlá òfin bárakàlá bọ́lọ̀ ń ṣe pín ní tó ọlọ́run mọ́sà ṣerú ẹ̀fẹ́ mi náà ọkọ̀ọ̀kan náà ti kádàrà kádàrà lákọ̀ọ́kọ́ ìjẹ́ǹṣà tó ṣe kín tó gbà sẹ́mi rẹ̀ tó fi lálàáfíà àkọ́kọ́ abẹ́rẹ́ tó fúnra rẹ̀ àlẹ́sìlámù lè kọ́dàrí là tí wọ́n lọ ṣe tó ní ẹ̀ nígbà míì sì ni ọlọ́run fẹ́ lómi láyé kò ní fún ọlọ́run ẹgbọ́ ọlọ́run fẹ́ lómi láyé kò ní fún ní kò ní fún ọlọ́run ẹni ẹ̀ náà ń sin ọmọ ìtọ́wà nù kádàrà rẹ̀ lọ́jọ́ iwájú ọwọ́ àmọ̀ ìtọ́wà nù kádàrà tiẹ̀ náà lọ́jọ́ iwájú lẹ́yìn náà tẹ́yìn bá rí orí ẹlẹ́ẹ̀kejì ní pé kọgbà pé was'alullaha min fadlihi ọlọ́ọ̀bá ni ẹ máa béèrè lọ́wọ́ mi ọlápọ̀ lọ́wọ́ mi wọ́n náà máa gbà pé ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè ṣe ra five million ọlọ́run padà sí kíni ọlọ́run padà rà fún wọ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kálukú wa tá jẹ́rì bẹ́ẹ̀ torí pé ẹnìkan tí ó kọ́kọ́ ra àdásùn láàrin yìí sẹ́mọ̀ pé ah ọ̀bá lágbájá àdásùn nígbà ọ̀dá àsìkò mẹ́sídìsì òun ò rí mẹ́sídìsì rà ìwọ lọ ra mẹ́sídìsì nígbà wọn kọ́ ilé oní kọjú sí mi kọjú sí ọ lòun kọ́ yàrá mẹ́jọ nígbà ni wọ́n padà sí kíní kó ti wá máa lára rẹ̀ nígbà tí ń kọ́ ojúlé ọ̀dọ̀ ọlọ́run ṣẹ́ráwọn injection yẹn Ah, ọkàn máa lífù bí ọwọ́ máa lífù ọwọ́ di wàlí ọlọ́run ẹ̀rọ ní ní problem o àrùn yẹn onídọ̀ láàmú ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé àdúrà ò lè ní ìmọ̀ almasud ó máa ṣe dùwà fún oore yẹn oore yẹn ó máa ṣàdúrà kó má bàjẹ́ ní kọ̀rọ̀ ní kí ni jama ní kọ̀rọ̀ <laughs> torí bárakàláwò fi òun náà da ó ti gbọ́ yẹn ẹlòmí ní bárakàláwò fi lẹ́nu kò ní bárakàláwò fi nínú eh? kharabahu Allahu ló wà nínú ẹ̀ kharabahu Allahu ó sì sọ bárakàlá síta afsadahu Allahu ló wà nínú ẹ̀ ọlọ́wọ́ bàjẹ́ ọlọ́wọ́ yọ kharaba rẹ̀ ló wà nínú níṣẹ́ ni bárakàlá síta tó kọ́dà bí yọ bá ṣẹ́ṣọ́ lẹ́mí pé kọ́ ọmọ bínú nígbà tí sàdúrà fún yẹn ọlọ́run sì máa parẹ́ àwọn màláíkà wá sọ fún wọ́n ma sọ fún ọ̀tọ́ bá ti padà àdúrà pé wàlákà mẹ́fẹ̀lú zalik gbogbo tó tọrọ fún e, ọmọ ìyá rẹ̀ lẹ́yìn ọlọ́run sì ṣe fún wọn náà àdúrà màláíkà ju àdúrà àwọn àfáà àdúgbò rẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ <laughs> tí wọ́n mú wọ́n sùn ni ká máa ka Kùránì dáadáa ká sì máa jòkó wá sí bá ti jòkó lẹ́yìn lẹ́yìn bá ní àrùn yìí láǹsì ẹnu wọn yóò ti jẹ́ bí ìwòsàn téèyàn ó délé ìtéèyàn rí ti ń bínú tẹ́lẹ̀ tó bá délé sí kò sí ní sékíní kò ní bínú mọ́ ìjòkó wà sí tòdodo ló ti jẹ́ pé ìmọ̀ àlàsàlátù kò lè pè rẹ ọmọ lùsìn jojúmọ́ ni ọmọ làsáwí ọmọ làsáwí làsàlátù ọmọ lùsìn àwọn fáà súnà lè yẹ máa ń jòkó tí téèyàn máa fi lòun máa ṣe khasaratul hasidi àwọn àdáwò tí wọ́n máa bá alákọ̀ọ́kọ́ bíkútù rahman ọlọ́wọ́n máa bínú sí látòkè sama ẹni bá ń bínú sí tọ́lọ́wọ́ bá pín dání ń bínú sí ń bínú sọ́lọ́wọ́ ọlọ́wọ́n máa wá bínú sí látòkè sama ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n yọ ìdùnnú kù nínú ọkàn ẹ̀ ọlọ́wọ́n yọ ìdùnnú kù nínú ọkàn rẹ̀ dojoojúmọ́ yọ máa fíìlì ìbànújẹ́ wọ́n lábúrò rẹ̀ wọ́n lọ kọ́lé ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀rù inú rẹ̀ ń bàjẹ́ wọ́n ní àbúrò kejì náà wọ́n lọ ra mọ́tò ìfúnká tún ṣe kíní ọdún gásí bóyá wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ náà wọ́n ní orífísà ọlà búrọ́dù ìfúnká tún ṣe kíní yẹ́tún ah àrùn burúkú ní kíní ẹ̀ ọlọ́pàá ṣe àwọn wọlé ọlọ́ bí nígbà tí ó tún gbọ́ tún lọ́wọ́ rọ̀ lẹ́wọ́n ní àbúrò ìyàwó rẹ̀ tọ́gbọ́dọ̀ rẹ̀ wọ́n lòun náà ti kíni wọ́n ti gbà níbi iṣẹ́ ńlá kan tí wọ́n ti fún mọ́tò wọ́n ti fún lé tó ti hẹ́ tó ń wà mí wọ́n ní kò ní sẹ̀mí tó gbádùn mọ́ ẹni bá ti ní àrùn yẹn là kánsà ti wà lára rẹ̀ yọ́ máa da sísítẹ́mù ojú ẹ̀rú àtẹ́sẹ̀ rẹ̀ àtẹnu rẹ̀ ẹlẹ́kẹta òun náà ni pé oore tó rí tí ń lára yẹn ṣàtàkùn náà ní ìmọ̀ màrúmà ọlọ́wọ́n bá aláwọ̀ sí ilé wọ̀ fún ẹni tó ní ọlọ́run òpin dá àbí ẹ̀hẹ́n ọlọ́run ní fún ẹnìkan tó ń sọ pé ṣé bó ṣe agópin ni ẹ bó ṣe agópin ni ẹ ìkànnì ọ àbí ń sọ lẹ́mìí pé eh, ọ̀dá bó ṣe pín yẹn ó ṣe wá fún àwọn tó ọwọ́ ni ọya ẹfẹ́ mi náà ń tèmi náà ọ̀nà ah, àá ó torí ọ̀rọ̀ ní máa ń bẹ̀rẹ̀ lára wọ́n lọ́ra páànù kan báyìí mọ́tò 5 million ní pè páànù ọlọ́kàn kọ́ yàrá kan wọ́n àwọn kan báyìí síbì kan àwa débẹ̀ wá di pé 8 bedroom flat lọ́wọ́ mẹ́ wọ́n ní ọlọ́run sí orí yẹ léèwọ̀ fún gbogbo àti bá ti ń fẹnu ba tó ń tọ̀hún jẹ́ ọlọ́run sì ní fún lórun tó fẹ́ nìyẹn nínú àwọn àdánwò tí yọ́kàn òun náà ni pé iṣẹ́ rere ọmọ ṣe kí ni yóò máa bàjẹ́ yóò máa bàjẹ́ ànábì ní ìlara máa ń jẹ́ sẹ́ẹ̀rẹ́ bí iná sí máa ń jẹ́ gini èyí tó wá pápá ń bárí bẹ́ẹ̀ ní òun náà ni pé ọlọ́mọba alá tó bá dẹjọ́ alìkìyàmà yọ jẹ̀yà gbogbo ẹni tó bá ọlọ́run àwọn ẹni tó bá ba nǹkan tọ́lọ́run ṣe jẹ́ ọlọ́run bá gbéga ó sì fẹ́ gbé ṣubú <laughs> ó ní mo fẹ́ parọ́ mọ́ níṣẹ́ tí ò ní bọ́m̀bẹ̀ ó lè pàdé ọlọ́run èyàn ò ní lára àfi kí ẹnu rẹ̀ ọmọ ẹnu ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ bẹ̀ ń sẹ́ lẹ́yìn náà yọ́sẹ̀ wá bí ọwọ́ ń sẹ́ lẹ́yìn náà yọ́ bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ nítọ́wà lọ́kàn rẹ̀ ọkàn náà ni máa darí gbogbo àwọn gbogbo ẹ̀ pátápátá ní wà tọ́ná wò gbogbo ń tàbá ti rí ẹ̀dàkùn tó rọ̀ lọ́n ìjà àgbà pẹ̀lú ọba ló pin ani barakallahu fihi káwa náà ká sì jowú ká jowú ọlọ́run bó ṣe ṣe fún mọ́sàsí bẹ́ẹ̀ fèmí náà ọ̀kan náà wọ́n ẹni rí oní wala takum hasida ahadan ala ni'amin ó ní mọ́mọ̀ lára mọ́mọ̀ lára mọ́mọ̀ lára ẹnìkan salil ilaha alladhi a'tahu yu'tika àtọ́ ìyọ̀tí ká ó ní béèrè lọ́wọ́ ọlọ́ọba tó fún yóò fún wọn náà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbil falaq من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد